learningphrases.com Te rog să te abonezi la canalul meu de YouTube. Areți superb! Urewa Urewa Urewa Îmi place stilul tău. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Mo fẹ́ràn bí o ti ń ṣe. o ti ń ṣe. Ar trebui Ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. Îmi place atitudinea ta. Mo fẹ́ràn ìwà rẹ. Mo fẹ́ràn ìwà rẹ. Mo fẹ́ràn ìwà rẹ. Ești un bun ascultător. O luteți ó dára o ọ́. Olùtẹ́tísí tí ó dára ni ọ́. olùtẹ́tísí tí ó dára ni ọ́. Îmi place zâmbetul tău. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Ești minunat! Iniotin janile nunio. Iniotin janile nunio. Iniotin janile nunio. Îmi place numele tău. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Vocea ta este uimitoare. Ohùn rẹ dára gan-an. Ohùn rẹ̀ dára gan-an. Ohùn rẹ̀ dára gan-an. Îți admir sinceritatea. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Ești cu adevărat puternic. O ní agbára gan. O îmi place noua tatonsoare. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Tu îmi dai speranțe ó fún mi ní ìrètí. ó fún mi ní ìrètí. ó fún mi ní ìrètí. Îți admir curajul. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Ești o inspirație pentru noi toți. Àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. Îți apreciez onestitatea. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. mo mọrírì ìṣe òtítọ́ rẹ mo mọrírì ìṣe òtítọ́ rẹ Ai un mare simț al umorului. Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ dára gan-an. Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ dára gan Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ̀ dára gan-an. Sunt atât de norocos să te cunosc. Oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. ni ó jẹ́ fún mi láti mọ̀ oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. Miroși foarte bine. Òórùn dáradára gan-an ni. Òórùn dáradára gan ni. òórùn dáradára gan-an ni Mă gândesc într-una la tine. N kò lè dá ìrònú nípa rẹ dúró. N kò lè dá ìrònú nípa rẹ dúró. n kò lè dá ìrònú nípa rẹ dúró. Ești atât de inteligent. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. ó gbọ́n lọ́pọ̀lọpọ̀. Îmi place felul în care mergi. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Mo Arăți uimitor ca întotdeauna. Bí gbogbo ìgbà ìrísí rẹ̀ yanilẹ́nu. Bí gbogbo ìgbà ìrísí rẹ̀ yanilẹ́nu. Bí gbogbo ìgbà ìrísí rẹ̀ yanilẹ́nu. Îmi place cum gândești. Mă fẹ́ràn bí o ti ń ronú. Mo fẹ́ràn bí o ti Ești un prieten adevărat. O òtítọ́ ni ẹ́. Ọ̀rẹ́ titonie Îmi place energia ta. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Ești un exemplu excelent pentru noi toți. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Îmi place încrederea ta. Mufeno e buiare. Mufeno e buiare. Mufeno e buiare. Ai cele mai bune idei. àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Îți admir tenacitatea. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Ești atât de unic. ó yàtọ̀ gan-an ni. ó yàtọ̀ gan-an ni. ó yàtọ̀ gan-an ni. Emplak videoclipurile tale. Mo fẹ́ràn àwọn fídíò rẹ. Mo fẹ́ràn àwọn fídíò rẹ. Mo fẹ́ràn àwọn fídíò rẹ. Ești cu adevărat special. Ènìyàn pàtàkì gan ni ọ́. Ènìyàn pàtàkì gan ni ọ́. ènìyàn pàtàkì gan ni ọ́. Sunt îndrăgostit de Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ. Ești ca o rază de lumină. Ìró ohun tó dára ni daranio Ìró ohun tó Îți admir spontanietatea. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Ești irezistibil. O cușie cosile O cușie cosile O cușie cosile Îți admir entuziasmul. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Jyst un visionar. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. Îți admir optimismul. Mo fẹ́ràn ìrètí rẹ. Mo fẹ́ràn ìrètí rẹ. mo fẹ́ràn ìrètí rẹ. Meriți o îmbrățișare chiar acum. Ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. Ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. Îmi place foarte mult să-mi petrec timpul cu tine. Mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. Mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. Ești întotdeauna atât de simpatic. Nígbà gbogbo ni o máa ń dára. gbogbo ni o máa ń nígbà gbogbo ni ó máa ń dára. Îmi plac noi Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Ai un viitor strălucit în fața ta. Ọjọ́ iwájú rẹ dára. Ọjọ́ iwájú rẹ dára. ọjọ́ iwájú rẹ̀ dára. Îmi place creativitatea ta. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Ești o femeie puternică. Alágbára obìnrin ni ọ́. Alágbára obìnrin ni ọ́. Alágbára obìnrin ni ọ́. Sunt atât de fericit că ne-am găsit unul pe altul. Inu mi dùn gan pé a pàdé ara wa. mi dùn gan pé a Inú mi dùn gan-an pé a pàdé ara wa. Ești un bărbat foarte atrăgător. Ọkùnrin tí ó wuni ni ọ́. Ọkùnrin tí ọkùnrin tí ó wuni ni ọ́. Sunt atât de fericit să te văd. Inú mi dùn gan-an láti mi dùn gan-an inú mi dùn gan-an láti rí ọ. Ai un corp incredibil. Ìdúró rẹ̀ dára gan-an. Ìdúró rẹ̀ dára gan Te admir. Ohùn mi. Ohùn mi. mi. Cred că părinții tăi sunt mândri de tine. Oríyìn lumea máa jẹ́ fún oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Am încredere în tine. Mo gbẹ́kẹ̀lé ọ. mo gbẹ́kẹ̀lé ọ. mo gbẹ́kẹ̀lé ọ. zimbetul tău mă face întotdeauna fericit. Erin rẹ máa nu mi dun. Erin rẹ máa nu mi dun. ẹ̀rín rẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn. Știu că o poți face. Mo mọ̀ wípé o lè ṣe é. Mo mọ̀ o lè ṣe mo mọ̀ wípé o lè ṣe é. Ești actrița mea preferată. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Îmi place felul în care vorbești. Mă fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. Mo fẹ́ràn bí mo fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. Ai reputația de a fi o persoană plăcută. Ó ní orúkọ rere fún da. ènìyàn dáadáa. O ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Sunt atât de fericit că ne-am cunoscut. Inú mi dùn gan wípé a pàdé. Inú mi dùn gan wípé inú mi dùn gan wípé a pàdé. Arăți fenomenal. Ìrísí rẹ̀ yàtọ̀ gan-an. Ìrísí rẹ̀ yàtọ̀ gan-an. ìrísí rẹ̀ yàtọ̀ gan-an. Îți admir abilitățile retorice. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Ești atât de amabil. Ó ní àánú gan. Ó ní àánú gan. Ó ní àánú Îmi place accentul tău. Munifei sorosire. Munifei sorosire. Munifei sorosire, Areți fantastic în rochea aceasta. aṣọ yìí bá ọ lára mu gidi gan-an. aṣọ yìí bá ọ lára mu gidi gan aṣọ yìí bá ọ lára mu gidi gan-an. Mo nífẹ̀ẹ́ rẹ. mo nífẹ̀ẹ́ rẹ. mo nífẹ̀ẹ́ rẹ. Dansezi extraordinar de bine. O mai jojo gidi gan ó mọ ijó jó gidi gan-an. ó mọ ijó jó gidi gan-an. Te cred. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. mo gbà ọ́ gbọ́. Ai gusturi O mọ ohun tó dára. O mọ ohun tó dára. O mọ ohun tó dára. Cred în tine. Mogba ogbo. Mogba ogbo. Mogba ogbo. Ești un cântăreț incredibil de talentat. Aconitul mu e ganio. akọrin tó mòye gan-an ni ọ́. akọrin tó mòye gan ni ọ́. Sunt atât de mândru de tine. Oríyìn ni o jẹ́ fun mi. Oríyìn ni o jẹ́ fun mi. oríyìn ni o jẹ́ fún mi. Ești cea mai bună mamă din lume. Iați o ó dára julaie láyé nio. ni ọ́. Ìyá tí julaie dára nio. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Vreau să te văd. Mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ. Mo fericirea ta este contagioasă. Ìdùnnú rẹ̀ ń rànyàn. Ìdùnnú rẹ̀ ń rànyàn. Ìdùnnú Vreau să te strâng în brațe. Mufe fẹ́ fara pa ọ́ lára. Mo fẹ́ fara pa ọ́ fara pa Ești un tată remarcabil. bàbá tó dára gan-an ni ọ́. bàbá tó dára gan ni bàbá tó dára gan ni te ajut. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Ești atât de drăguț. O rẹwà gan ni. O rẹwà gan Ó rẹwà gan-an ni. Îmi plac Mo fẹ́ràn ẹ̀yin ojú rẹ. Mo fẹ́ràn ojú ojú rẹ. Ești așa de amuzant. Aláwàdà ni ọ́. Aláwàdà ni ọ́. Vreau să te sărut. mo fẹ́ fi ẹnu kò ẹ́ lẹ́nu. mo fẹ́ fi ẹnu kò ẹ́ lẹ́nu. mo fẹ́ fi ẹnu kò ẹ́ lẹ́nu. Ar trebui să te faci model. Modelii ni o mọ́dẹ́ẹ̀lì ni ó yẹ kó jẹ́. mọ́dẹ́ẹ̀lì ni ó yẹ kó jẹ́. Îmi place să lucrez tine. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Aduci bucurie celor din jur. O máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí O máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí o máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ ká. Vreau să te fac fericită. Mo fẹ́ mú inú rẹ dùn. Mo fẹ́ mú inú rẹ dùn. mo fẹ́ mú inú rẹ dùn. Este era o meu. Ìwọ ni akọni mi. Ìwọ ni akọni mi. Ìwọ ni mi. vreau să mă căsătoresc cu tine. Mufefeo Mufefeo Mufefeo Ești atât de încântătoare. Urewa gani. Ó rẹwà gan-an ni. Ó rẹwà gan-an ni. Mi-ar plăcea să locuiesc cu tine. Mo máa fẹ́ràn láti bá ọ gbé. Mo máa fẹ́ràn láti bá ọ gbé. mo máa fẹ́ràn láti bá ọ gbé. Mă lași fără suflare. O ti dára jù. O ti dára jù. O ti dára jù. vreau să fiu ca tine. Mo da bio. ọ. da bio. dàbí da bio. Vreau să fiu cu tine. Mo fẹ́ wà mo fẹ́ wà pẹ̀lú ẹ. mo fẹ́ wà pẹ̀lú ẹ. Ești iubirea vieții mele. Ìwọ ni ìfẹ́ ayé mi. Ìwọ ni ìfẹ́ ayé mi. Ìwọ ni ìfẹ́ ayé mi. Ești o profesoară foarte bună. Olùkọ́ni dáadáa ni ọ́. Olùkọ́ni dáadáa ni ọ́. Olùkọ́ni dáadáa ni ọ́. Îți mulțumesc că ai vorbit cu mine. Ó ṣé soro. o bá soro. sọ̀rọ̀. Ó soro. o o Îți mulțumesc pentru sprijin o ṣé fún àtìlẹ́yìn rẹ. o ṣé fún àtìlẹ́yìn rẹ. o ṣé fún àtìlẹ́yìn rẹ. Îți mulțumesc pentru tot ajutorul acordat o ṣé fún ìrànlọ́wọ́ rẹ. o ṣé fún ìrànlọ́wọ́ rẹ. o ṣé fún ìrànlọ́wọ́ rẹ. Îți mulțumesc pentru cuvintele frumoase. o ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. o ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. o ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. Îți mulțumesc că ai urmărit videoclipul meu. O ṣé tí o wo mi. o ṣé tí o wo fídíò mi. o ṣé tí o wo fídíò mi. learningphrases.com Te rog să te abonezi la canalul meu de YouTube.